الإسلام والتوفيق لما يحبه ويرضاه وحذروا من التسليم بهذه النعمة العظيمة واعلموا أن يومكم هذا العظيم اختاره الله لكم وقد ضلت من قبلكم عنه فاذكروا نعم جل وعلا على هدايته لكم لهذا اليوم العظيم في العمل الصالح لمن سبق على هذه نبيكم صلى الله عليه وسلم عباد الله فعادوا بالحضور إلى الجمعة وقد أخبر صلى الله عليه وسلم أن الثواب يتفوض بحسب مبادرة لحضوره في بالحضور إليها ولا شك أن العاقل لا يرضى لنفسه بالأقل بل يبادر بالحضور في أول وقت لينال ثوابا كثيرا بل الله من عدم الجمعة عدم الكلام حينما يخطب الإمام قال رسول الله صلى الله عليه وسلم من قرض فحسب من توقع فهذا الوضوء ثم هذا الجمعة فاستمع وانصت قل الله ما بين ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام وأما الحق فقد لغى رواه مسلم وقال صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يقصد فهو حبيب الإمام من الأنصار الذي يقول الله عن الكذب ليس له الجمعة أنا أقول لك القراءة والنفحات قراءة والإسحاق والكتب يوم الجمعة هذا أضف الله وبا إكي الله أولى جنجة الله مطالب محمد صلى الله عليه وسلم جماعة مسلمين èyí yóò jẹ kókó kókó wa lónìí ó náà ní àdáàbò yóò fi fún wa àwọn ẹ̀kọ́ islam ńlá kalẹ̀ ẹ ká ṣe ọjọ́ jùmọ̀ ẹ̀wọ̀n kan ábúlé láwọn gara ni àdúgbò tó àtúntò ìyá rẹ̀. àwọn kan bẹ tó yẹ pé máa para ilé ìjọsìn wọn ní gbogbo ọ̀tọ̀ọ̀tẹ̀ wọn ò ní ìlànà tí wọ́n tẹ̀lé lórí wọn ṣe tí bàbá kọ́ sí ṣọ́ọ̀tì kíláàsì lẹ́yìn tá a bá ṣe lẹ́yìn kíláàsì yìí gbogbo ọjọ́ sunday bí ẹ bá dé wọn ò yá kọ́lẹ̀ fún un lára orí ńlá ńlá tó ti fún àlùmọ́ àtẹ́gbọ́n mọ̀sánbàdé sọ̀rọ̀ bá wọn àlọ́ sọ́nà àwọn òfin òbí máa ń fi fún bẹ́ẹ̀ fún wa. ọjọ́ yìí àwọn èèyàn bí wọ́n wá ọjọ́ náà títí ọlọ́run òfin wọn àwọn ọmọ ọjọ́ sábùsì àwọn ìnàtọ́ náà wá ọjọ́ náà títí ọlọ́run òfin wọn lọ́jọ́ sunday ọlọ́wọ́n fi àlejò àlejò muhammad sallallahu alayhi wa sallam ó wà fún wa sí ojú ọjọ́ náà tó bá rí bẹ́ẹ̀ náà ẹja tó tọ́nà ọba lórí àwọn èyí. àwọn ẹni mẹ́rin gẹ́gẹ́ bí àánú àánú pé àánú wọ́n ní bẹ́ẹ̀ ní ọjọ́ náà ọ̀rọ̀ lọ́wọ́ àwọn orí bẹ́ẹ̀ lórí ọ̀pọ̀ àpọ̀ láwọn ẹbí náà lọ́jọ́ júmọ̀ àdéhùn sọ ọba àwọn àyọ̀ ọjọ́ náà ó ní ọjọ́ kan bẹ ní ọjọ́ júmọ̀ àsìkò kan bẹ mẹ́ àsìkò kan bẹ ní ọjọ́ júmọ̀ gbogbo ẹni tó lọ bá ti ṣe kò ń bẹ àsìkò náà tó bá tẹ náà láti ṣe ọlọ́wọ́ bá wọ́n ti ṣe ìgbà rẹ̀ àsìkò tó lọ ti kalẹ̀ kí ẹ bá bẹ̀rẹ̀ láti kò ní kàkà rẹ̀ kì í ṣe tuntun ọjọ́ ló wà bẹ́ẹ̀ lọ́jọ́ sábà láti ṣe ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ júmọ́ ọmọ sáàánú ọ̀sẹ̀ ọlọ́run fi àsìkò kẹ́kálẹ̀ ìyàtọ̀ sóòrù lórí ọjọ́ júmọ́ fẹ́ tó bá ṣe kò fi ọjọ́ náà àsìkò náà àlẹ́bí sọ̀rọ̀ bá wọn àyọ̀ sẹ́nà tó ń wọn gbàgbà òun kò kó rẹ̀ tó sàkóyè àwọn afáìsì wọn bá ṣe àlékún fún wa wọn gbìyànjú wọn ní àwọn ìyàpọ̀ lórí ẹ̀ àwọn kan ní náà ìgbà kẹ́yìn wọ́n àsìkò tọ́lọ̀ ń sọ ní láàrin ìgbà rẹ̀ lẹ́kùn láwọn míì tí wọ́n bá ṣe tó gbà tán tó tó ṣe lẹ́bi mọ́sálí sàgbà àwọn afáàlì bẹ̀ kọ́ àmì tó ń rìnlẹ̀ ju òun ni lẹ́yìn àsìkò àsìkò yìí kéré tó kéré láti ẹ̀ka àsìkò lọ sórí náà fún mi ni ó gbà gbà tẹ́ bá ti lásìkò náà ọlọ́run fi àsìkò tẹ̀sẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n fún àwọn ẹbí àwọn tó ṣe ayé rárá àwọn kan náà ṣe wà síbà wọ́n gba ní wọn kọ̀ sáfún ilé ìlú gidi àmì o àìsè tí kì í ṣọba o ìdá ẹni ọlọ́run lè fi ojú àsìkò náà àwọn àdùkáàrò àwọn àdùkáàrò gbé ẹ̀kú síbẹ̀ àdébọ̀sẹ̀ ìjọba ẹ̀sìn náà wà bẹ̀ láàárọ̀ ojú lẹ́lẹ́ nìyẹn àdébọ̀sẹ̀ ìjọba wà lọ́sẹ̀ náà ó kú ọjọ́ pé ìlú bẹ̀ láyé tó tún wọn yọ mẹ́ẹ̀ èyí tó ń yọ láti inú ọjọ́ àdébìlẹ̀ ojúmọ́ àyè. kí láwọn kan náà wá sí lọ́jọ́ àyè káàbù bá ṣe tó ń kẹ́ orí ọlọ́run òun ẹ̀ka mójútó ẹni bí ó sì fi sí orí ọjọ́ náà kọ́dà tó tún sàbábó ọjọ́ náà ọmọdé sàbábó látara ìmọ̀tẹ́lá nàdísọ̀rọ̀ láwọn àlè ọ̀sẹ̀ náà nínú kẹ́ẹ̀ká ṣe lọ́jọ́ ìwé túmọ̀ awẹ́ lọ́tọ́ wà lọ́tọ̀ yàtọ̀ bí ọ̀wẹ́ wẹ́ kankan yìí ìwé túmọ̀ lọ́tọ̀ o. ìwé túmọ̀ àbí ìwé tá a máa ń wẹ̀ fún jẹ́nẹ́bà náà ni èyí tá a máa ń wẹ̀ fún háíwọ̀ ẹ̀jẹ̀ gbóbìnrin irú ìwé náà lọ́wọ́ ìwé túmọ̀ ẹnu yàtọ̀ sí bẹ́ẹ̀ ni pé ìjọ náà wà lọ́kàn rẹ pé ọ̀n wẹ̀wẹ̀ fún túmọ̀ lára súnà nípa Muhammad sallallahu alaihi wasallam ti bákan náà awọ fúlàkì àti lásán wa yìí tàn án wọ sọ̀kà bí láti tó náà náà fi túmọ̀ kọ́ làwọn afọ àwọn tí ń pèsè nínú ọdún kẹta olóṣì kẹta ọdún káwọn pèsè ọdún ọ̀sẹ̀ káwọn tó dáa ọdún máa ká sì lo àwọn sọ̀rọ̀ tó dáa tó lọ fún wa ní ìbàláyé rẹ̀. bákan náà àdébísọ̀ ọlọ́hùn alẹ́ wàsánlá ó wá ní ká máa tètè dé júmọ̀ àwọn ọdún máa ní káma dìde orí ń bẹ fún ìdìde ọ̀rọ̀ àníbi sọ̀rọ̀ máa wọ ẹ̀rọ sẹ́yìn àpò àpín àsìkò yìí fún ọ̀rọ̀ àgbò márùn-ún àwọn àpín pé ó láti sí àsìkò náà àwọn agbóyè rí àwọn táǹpé àtúntà àtù nípa àwọn táǹpé ní wákàtí láyé wọn á gbé sílẹ̀ wọn á pè sọ̀rọ̀ márùn-ún wọn á gbé lásìkò àti ní ìbámu ìgbìmọ̀ àti ìwà bẹ́ẹ̀ fún gbà mọ́sálásí wáyé àyè à ń bẹ̀rẹ̀ fúnfà ní agolóòlù agokan ẹwà ìwà àwákàtí márùn sẹ́yìn wẹ́ eleven one eh, ten of o'clock eh, nine eh, eight bẹ́ẹ̀ bá dé mọ́sálásí lágbo mẹ́jọ tó mú onígbẹ́ lọ ní tó bá ti lọ́ọ́ lọ́ọ́ tó bá tó kọ́ bẹ́ẹ̀ tó kàn fi sí àwọn báàgì níbi sọ̀rọ̀ náà wà lọ ẹ̀yà tó dáadáa tó lọ́wọ́ fi ń tọ̀ wọ́n bí ẹni tó dáhùn tó ní gbogbo rẹ̀ kò tó kò tó ọ̀tọ̀ ọ̀bà kan fún ọ̀rẹ́ tó tà. ẹnu yóò lágbára tó tó tó owó ti sàárà òun jọ ẹni kìkẹ́ sàárà fún ọba bẹ́ẹ̀ ti sàárà tó ní lájáde lówó ti kàn lọ máa ti lé túmọ̀. lábàbọ̀ wọn fún ọ ó ṣe dé bí ẹni tó fi onídìrí àkúrẹ́ náà ó ti sàrà ní. wọ́n àwọn ọ̀fẹ́ máa dáwọ́ èrò ẹ̀sán bọ̀ láti mẹ́sàn-án sí tẹ́yìn nígbà tó lásìkò rẹ̀ ó dàgbé ó sì lé tó fi ti màálù ó ti sọ́ra pọ̀. láti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ ó ṣe déédéé tó fi ó ti fi ààbò ńláńlá kó pa ìsọlá pọ̀ láti lẹ́kọ̀ọ́ sí ni ti bẹ̀rù sáré sọ̀ ó ṣe déédéé ẹni tó fi àpòpọ̀ ìsàlá láti bẹ̀rù tó yá ni wọ́n ó ṣe déédéé tó mú ẹ̀yìn adìẹ tó ké tó náà lágbàlagbà fún àti bàtà tí ìlànà àbáwọ̀ fún ọ. Bàtà tí wọ́n bẹ̀rẹ̀ tó tí wọ́n bá fi kú ní bá tó àṣàlẹ̀ àlejò àwọn ẹ̀ka tí wọ́n kọ́ sí ṣàlàyé ìkàlẹ̀ wọn àtàbá ẹ̀rì sí àwọn òbí òkú ọ̀bọ̀ kúbà. ẹ̀yin fọ́nà lè wà mọ́sálásí abẹ́tí wà ní àti ibi mọ́sálásí ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ìtàn nínú ìlú gbàdáko. èyí tí ó gbàdáka mọ wa ló gbàdáka pé á àbùsàtọ́rà tó sì ní ẹ̀yìn àti ọ̀rẹ́ rẹ̀ ní. mo kẹ́kọ̀ọ́ òun ò fi sẹ́sẹ̀ ní ẹ̀rọ tó akéde àti ìmọ̀ ìtàǹsọ̀. ìmọ̀ ìtàǹsọ̀. ẹnu bí ìjọba ní ó fi wákàtí kan fún iṣẹ́ tó ń ṣe àwọn ọmọ fún ní àwọn fi ten thousand four hundred ló dáná dédé ayé mọ́ nàdánù àmọ́ yóò sàmọ́ àgbẹ̀ àmọ́ sọ́mọ́sọ́wọ́ ládá ládá ládá ládá lára ìyá mọ́ àpò ìjọba tó kò rí ìdá tó sábà máa yára ọlọ́jà máa yẹ sábà máa yẹ ló fún aláǹfààní àti ìmọ̀dé mọ́sálásí. padà bákan náà nínú àwọn àdábòwà fún jùmọ̀ alákùnkànlá ẹni máa yá fún ìgbà. bí wọ́n bá ń ṣe kúńbà lọ́wọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ kúńbà pọ̀. ìgbẹ́ òṣùwọ̀n wọ́n ti pọ̀ wọ́n mo sì túbọ̀ lọ́wọ́ fún máa bá yín sọ̀rọ̀ lẹ́nu bí wàá tó sọ̀rọ̀ fún ẹ̀rọ sọ̀rọ̀ ìgbésì tó lọ́nu tó ń ṣe èyí tó ti túbọ̀ àwọn ẹ̀rọ. Bọ̀dá lóòjọ́ jáde yarí láti ẹ̀rọ. Bàtà àwọn ìta ṣe. Ewu ńláńlá bẹ́ẹ̀ di kí èèyàn máa sọ̀rọ̀ ní ìwà ṣe fún ọ̀wọ́. Wọ́n dá ọ̀gbọ́dọ̀ máa dá àwọn òkúta wẹrẹ́ lẹ́lẹ́ pé ibi tí ìṣèlú kan rèé bí bá ṣe tán fún àfọwọ́ bàbá yìí kò Muhammad sallallahu alaihi wasallam ó ní máa ń tọwọ́ kọ́ ha wàá sàkóso. ẹni bá ṣe àlùwàlá lọ́jọ́ túmọ̀ ó sẹ́nà ó wá gbọ́ nígbà tó ń lọ sí ìgbà tó ń gbọ́ ọ̀tá bàbá rẹ̀ wọ́n á sọ̀rọ̀ ó sì dákẹ́ yẹ̀bí kò sọ̀rọ̀ rárá ilé pè lọ́rọ̀ kò sọ sẹ́nì kankan tàbí kó ṣe fún bàtà ó fi ọlọ́run wọn ẹ̀yìn lẹ́yìn náà wọ́n tí ó bọ́ sọ̀rọ̀ máa láti fi gbọ́ àwọn ẹ̀kọ́ ni àkókò lẹ́sẹ̀ lọ́rùn àlẹ́yìn wọ́n ti yẹ ẹ̀ẹ́dẹ́ta tó yá àlẹ́yìn ọlọ́run máa fi ọjọ́ mẹ́ta tó bá fi kú wọn ní oríṣi tó kú wọn ní. àwọn ìyàmá wọn máa mẹ́sẹ̀ lásọ̀rọ̀ tó máa ń ṣe kúkà lọ́wọ́ kọ́dà yóò sọ̀rọ̀ àmọ́ ó wá rí kẹta tí wọ́n lè lẹ́ẹ̀ bí òkúta ó gbà báyìí ọba mi kan sí é wọ́n máa padà gbà. àlejò yóò bẹ́ẹ̀ ọkọ̀ náà bọ̀ ilé ilé tó ti lọ wá. ó wà ní àdéhùn ilé ìbàdàn pẹ̀lẹ́ ìdúró àtẹ̀lẹ́ ìlú. àlejò gbogbo náà ó lọ́kọ́ wọ́n lè ní ẹni ọmọ òbí ọdún ọdún. ó ti ṣe ní ilé kọ́sẹ̀ kí nìyí ẹ́ kò sọ̀rọ̀ tí wọ́n sọ kó sọ̀rọ̀ àmọ́ tí wọ́n ń gbà tẹ́tẹ́ lẹ́lẹ́ níbi nǹkan ṣe báyìí ń sáyà bẹ̀rẹ̀ bí obìnrin kan. الإمام مسلم بحديث من الله مثلا النبي صلى الله عليه وسلم ومن تكلم يوم الجمعة والإمام يقف àdébí tí mo bá ṣe púpọ̀ lọ́wọ́ ẹgbẹ́ mi lè sọ̀rọ̀ ọwọ́ àtàlẹ́ ti ṣù náà yá sí àpá ẹwà ló fi ìlú fún ọwọ́ ló àdébí ló dà gẹ́gẹ́ bí kẹ́kẹ́kẹ́ tó fi ẹrù sí tí ò fẹ́ yí ló tó dé ẹrù tí àbámú tí ò fẹ́ tó pẹ́pẹ́ bọ́ọ̀rẹ́ ti ní nìyẹn àdébí ni wàlẹ́ ni ọkùnrin lọ́hùn-ún fáńsì adídásá rẹ̀ wọ́n tún wọ́n sọ̀rọ̀ ní kí lóun bá lè ṣe yìí wọ́n sọ̀rọ̀ wọn adídá sọ pé dáńtà táwọn ti fúnà lọ́wọ́ ànẹ́bí sọ fún wọn wà lọ sẹ́lẹ̀ ànẹ́bí ní bí tẹ̀lé wù ú ẹ̀dùn ní tó dákẹ́ òjẹ̀dẹ̀ lóṣù òbí tó lọ lóṣù. adébí máa ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ tó tó dákẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ bá ẹni fún ẹjọ́ bá jálẹ̀ kan lẹ̀ tó bá lọ sí kó dákẹ́ wọ́n náà ti lọ́dọ̀ sábà fún ìṣẹ̀lẹ̀ láti àyè ní ìlú dáfẹ́. àwọn ẹ̀kọ́ káwọn òbárí o yóò kó lọ sọ sí ẹ̀ ẹ̀yìn kó lọ sọ sí ní orí òkú ọ̀dùnmá. lára ẹ̀kọ́ tó wà fojú máa ádámù bẹ́ẹ̀ ni wọ́n ṣe rọ̀. gbogbo tó máa ń dé sàríra nígbà tí wọ́n bá tó bá ti ṣe ìyẹn ìwé ẹlẹ́ẹ̀kejì tí wọ́n pè yẹn máa ti pé ẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀sẹ̀ lóko tí ẹ̀kọ́ ìkọ́wé àbájúmọ́ máa ń bẹ kí ló fà á mẹ́kẹ́ ẹ̀kọ́ ògbà náà ni. Àlẹ́bí sọ̀rọ̀ wọ́n àtọ́lẹ́ wọ́n fẹ́ kárí àǹfààní tó àkóso lága ṣẹ́ṣà tó yẹ kó ẹ̀yìn kọ́ sílẹ̀ ni. Ọgbà láti ètò ọ̀lọ́fà lẹ́sìn tó ní wọ́n máa ń tọ̀ ọ́ ní màá ṣiṣẹ́ ìgbà tó sọ̀rọ̀ báyìí wọ́n wá ní ní àá ó ti mọ táìpì ní ìṣòro tí wọ́n ṣe pàlọ́ gbogbo àkókò tẹ́lẹ̀

bákan náà lára àwọn sátàbí ọ̀rọ̀ sí ìgbà wọn ti kú bà lọ́wọ́ ìrìn nàfìlà tí wọ́n bá ti kú bà lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ yẹn nàfìlà àlẹ́bí ló sọ fẹ́ sọ̀rọ̀ sọ́nà àti náà muslim àyàfi ẹni tó lẹ́sẹ̀ ẹ̀yà tó lọ sí òun látàgbé títà lórí ìṣòwò àgbé ìgbà àjákọ̀lẹ̀ àdókòwò mọ́sítì. فلا يفرغ حتى يرفع صفحتين àdéhùn náà ní kọ̀ọ̀kan bá wọn mọ́sálásí kó tó ìkọ́tò ìkòtò títí tí ó kù sí lápá méjì àwọn afọ máa fún yẹn náà ìkọ́tò ti gbé hàn lẹ́yìn ìyá tó lọ sí. ìgbé ti gbé wọn máa ti kú àwọn òkè lẹ́yìn àwọn tí kò alẹ́ sí òun bẹ́ẹ̀. bàbá tó lọ́kọ̀ aṣọ lẹ́yìn inú aláṣáàrí àgbọ̀sọ̀ fún bá àgbọ̀sọ̀ ní àgbọ̀sọ̀ lẹ́fìlà àmọ́ wọ́n wọ́n mọ́sálásí ọbẹ̀ sí ìdẹ́jọ́ ni ọbẹ̀ kakíra ni ọbẹ̀ sí lọ́wọ́ ni ọbẹ̀ sí mídìrì ni gbogbo ọbẹ̀ sí ọbẹ̀ dára díẹ̀ lára kàbéjì lára kàbéjì. àwọn akẹ́sìn yá ní ìpínlẹ̀ àwọn akẹ́sìn yá sọ yìí arákùnrin kan tó yẹ kí àwọn àsìkò báyìí àgbọ̀dọ̀ sí àgbọ̀dọ̀ sí náfìlà. fún àwọn àgbàgbọ̀ sí náfìlà ó ní wọ́n ṣe ń pàwọ́ àgbọ̀dọ̀ sí. wá wá wọlé ó sì dòwó bẹ́ẹ̀ ẹsẹ̀ kan náà àti wọn bí ìwọ rẹ̀ bí sọ ti ṣe lákàdé jù ó lóun ti ṣe àgbọ̀dọ̀ sí ọdún pẹ́rẹ́. ìgbà yìí àníṣe wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lọ́sọ̀kúnbọ̀ wọn ìgbà láyé bàbá wọn ọ̀rọ̀ kan àkọ́kọ́ bí ìbá fẹ́ fẹ́ bí ìbá fẹ́ fẹ́ ìlú ní ìfẹ̀fẹ́ gbà ní ìtọ̀ lọ́wọ́ sáwọn tó wọ́n ní àǹfààní àti sọ̀rọ̀. ìlú ẹ̀rọ àgbàdúrà báyìí báyìí báyìí ọ̀nà àmì rẹ̀. ẹnì kan wọn bá dúdú ọ̀nà àti ìtọ̀ lọ́wọ́ tó lù ànábì. ìdùnnú lu wa o máa bẹ lóru wọ. èyí ti sẹ́ àti ìwé àti ẹnì kan ní ọkọ̀ rẹ̀ bẹ̀ ó lọ nígbà tí kò nígbà nígbà wọn ní òní ní ọ̀rọ̀ ó ti káńtà sí gbogbo tó fẹ́ kí wọ́n rọ̀ máa àwọn ti àti kí wọ́n rọ̀ ọwọ́ ara ẹ̀ kò ní wọ́n ti òkú wọ́n ti òkú ìyẹn àkàkò ní ọ̀rọ̀ lókì wọ́n ti dá ọmọ ìwọ̀n wá. Sọ́yàkùnrin yìí, àní sọ̀tọ̀ ní ọ̀ọ́dún bá sọ ìrìn ìgbà sọ náà, àwọn àgbà pé ìrìn bá sọ̀rọ̀ bá lè dé bí mo béèrè kẹta lọ́wọ́ wá ní àlè ánsá rẹ̀ kí mo béèrè. eléyìí àwọn ọ̀sán tó ti wọ̀ lọ́jọ́ tí máa lè kó sí i. bákan náà kí n yàtọ̀ sábò káà sábò káà àwọn sábò káà. ṣé máa ti kà á? sábò káà fún yóò máa jẹ́ ìmọ̀lẹ̀ láti túmọ̀ àlè túmọ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ ló àkọ́mọ̀ òun ọ̀tá ẹ̀jẹ̀ tó ń jà fún ọ̀gá ẹ̀jẹ̀ fún àbúrò. Àwọn ìjọ akọ̀lọ̀ gbára ohun táyọ̀ náà ti fi máa ọ̀kẹ́ kìí sí. Nínú àwọn ìbílẹ̀ náà wọ́n ti sọ túmọ̀ oníta tí ó special day ni agbọ̀rọ̀ sí special government agbọ̀rọ̀ sí àyàfi tẹ́lẹ̀ bá sí àbọ̀ àwọn. Ṣé every Friday tí wọ́n ti sára báyìí? Ọ̀gbọ̀rọ̀ sí bẹ́ẹ̀. Every Friday àwọn ọmọ sáà Buhari lè wá ní akéde kí ó fún wa ẹ̀gbọ̀rọ̀ sí bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ special Friday máa wẹ̀ sí àgbà bákan náà tó lè káwọn sínú fáìlì ọjọ́júmọ́ àìkíra wa pé ẹkùn jimá ò ní o pé kíra ẹ ló sàn án ṣe bá ríta jimá ẹkùn jimá ò ní o pé kíra ẹ ó ẹ bá kí ọ ọ̀rọ̀ náà àìkíra ẹ ló jimá. nítorí lẹ́yìn àwọn òṣìṣẹ́ káàkiri ló fẹ́ lẹ́yìn ṣé ká máa búra lọ jimá náà ni. ọ̀rẹ́ sàlámà lè kọ́ ní tó yẹ kì sàlámà lè kọ́ sàlámà lè kọ́ sàlámà lè kọ́ ní ولم يكن يومئذ دينا لم يكن هذا اليوم دينا وكان دوبه أفهم مثلا ìtú bá ti tí o bá ti láti wà lẹ́bí àtàkùn nínú tẹ̀lé sí ẹ má jẹ́ àwọn òṣèlú ẹ̀rọ ni o náà máa kó sùn káńtì ọwọ́ wa àbí ọba lè fi ọlá lọ́sàkúrà sí fún bí ọ̀rọ̀ rẹ̀ lórí nílé ní ojúmọ́ lẹ́nu gbọ̀ngàn ọlọ́run àìláìlá ìrọ̀tọ́ ní ká máa ṣe Ayo, ọdún ọ̀la ààrẹ o àṣẹdáadáa àṣẹdáadáa ìdílé bá ti ayé ayé rẹ ọmọ ẹni tó bí omi àti ẹ ní pàtàkì àwọn àlọ́ ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ nàìjíríà mọ̀hámẹ́dì wàhálà àlè wọ́sọ̀rọ̀ àlè الله على الرحمن الرحيم الكريم قل والوالدان فيما اتاق الله دار الاخره ولا تنس نصيبك من الدنيا ايها المسلمون تبقوا لي جلدي من اتاق الله دار الاخره gbogbo tọ́ba wọn láyé ìwádìí kìámà kò sẹ́ni tí ò ní ọkọ̀ tó ti lè yọ. gbogbo abakọ̀ láyé ìjọba wa. gbogbo ẹgbẹ́ bá tún lè kan tí òbí wá ìyáma nǹkan ìyẹn ò àǹfààní kan fún ní àtàkò nínú. ìdá àtàkò lọ́wọ́ ẹ̀dùnmá. ẹ̀dùn ẹ̀dùn. tó o bá fún ọ ní ìmọ̀ àbóyè kan èyí tí ìgbà jẹ́ nù máa ń rìn àbóyè náà ju wá ìyáma. wọ́n lè kàn sánà sí ìgbà kàmínà ìgbà yẹn. wọ́n á tún fọ́ wá ìyáma tó jẹ́ tó ní láyé ọlọ́run sí i wọ́n fẹ́ fún àti gbádùn láyé tí ó tún wọ̀ mo tún wọ̀ ó mà àwọn ọmọ wọ́n jẹ àwọn ọmọ tí ó bá wọ̀ bá gbé mi láti ó kọ́ pé kó kàn mọ́ sẹ̀mí ayé rẹ̀ lọ irú mọ́ ló wá bẹ́ẹ̀ lò láyé lórí ẹ̀ sábẹ́ gbọ́n àlọ́ kọ́ ọ̀sìn pé kó kàn mọ́ ìyẹn lè fi sọ́wọ́ sí ní ìwà ìyàmà ọlọ́wọ́ sì tó fún wa fún àwọn iṣẹ́ tó lọ iṣẹ́ tó lọ iṣẹ́ tó lọ iṣẹ́ ọlọ́wọ́ sì máa fún un lájà nítorí tu tó ti yàn ìyá ọ̀rẹ́ wa ọ̀rọ̀ àtọ́wọ́ bàbá lónìí àti ní ọ̀nà rẹ̀. ìwọ́n mùsùlùmí wọn lọ́ọ̀yà wa mùsùlùmí lọ́ọ̀yà ọlọ́wọ́ àṣọ ìgbàgbà wọn. inú tó ń fún wa ìlú tó ń fún wa àbúgbà ìkàwé kéèsì tó wà ní kóòtù láàrin àwọn kírísítẹ́nì àwọn muslim pé àwọn ọmọ wa wò ó fẹ́ sọ́mọ lu ìjà táwọn christian school fọ́dà tó private wọ́n yẹn ojú ẹ̀ lónìí gbogbo àwọn lọ́yà sọ́jọ́ fún lọ́yà wọ́n ti yẹ láì bá kọ́mọ̀ ó ti sí ọlọ́run lẹ́yìn iṣẹ́ tó lọ fún wa káàbí sí lọ́yà sì ré lóṣẹ́ tó lé ogun ẹgbẹ́ tó yára bí wọn lọ́yà nàìjíríà ó lè yára bí ẹ̀ fún wọn náà àwọn ọmọ bẹ̀rẹ̀ pé tí wọn lọ bó sàbí ọdún

alhamdulillah ọmọ ti fi fi orí ìfún wa ẹ̀sìn ọmọ ẹ̀kẹ́ sí náà ó ti fi omi látòrí lọ ọmọ mùsùlùmí fi láti lo láti lo hijab ní ẹni skul ní ẹni skul tó bá jẹ́ private tó bá jẹ́ private tó jẹ́ christian ọmọ rẹ̀ fún àwọn rẹ̀ ó fi láti lo hijab òfin rẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ ni ọ̀lẹ́bẹ̀rẹ̀ ṣùgbọ́n ilé lẹ́ pé nàìjíríà ní sẹ́fúlá pè nítorí lẹ́yìn gbogbo àwọn tó bá jẹ́ ọmọ ìyàwó náà wọ́n jẹ́ muslim brother kánú lè àwọn àfà wọn wà sọ lẹ́sìn dáadáa o àìlá ìlà ìlọ́gbọ́ àtàwọn tó jẹ́ sí àwọn onáfààní àti lẹ́bi tó ń bẹ mẹ́ àtàwọn tó ń kówó ràn wọ́n lọ́wọ́ lábẹ́lẹ̀ pé olùbàwọ̀ olùbàwọ̀ olùbàwọ̀ àtàwọn lẹ́sìn dáadáa o àìlá ìlà ìlọ́gbọ́ ọlọ́run díẹ̀ náà ni káàdì bá díẹ̀ díẹ̀ náà nù lẹ́jọ́ ni private àti government school náà àìlè lòdì ààbò ọ̀tọ́ náà ń kàwé lọ́wọ́ yìí lòdì ààbò bọ́lá àwọn ilé bílà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ ọ̀ ṣáájú náà nítorí kí n náà bẹ́ẹ̀ fún náà ọ̀ ṣáájú wọ́n bí yára sí ẹ̀yin tó ń É ẹni tó bá ní ẹgbẹ́ business school tí wọ́n lè lọ́dọ̀ yà wò tí wọ́n di wàhálà lónìí yóò lọ gba ara ti dàgbé àwọn ọlọ́wọ́ báyìí ìwọ́n kó tó rẹ̀ bá fún ọ tó yá lórí kọ́ọ̀bù lọ sí sọmọlì sí náà. pàápàápàápàá náà ní ọjọ́ kan bọ̀ ó tún padà wí náà ní. táwọn èmi gbé àwọn ẹ̀rọ lọ́jà kọ́ lè máa lọ kọ́ mi fẹ́ sí yunifásitì. tó sọ́mọlẹ́ bá ti bàlágà tó lọ ní kọ́ọ̀bù lọ sẹ́kọ́ndì tó máa bà lè fún ọba ó lè fi bí ẹ̀fọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni tó máa bà tó máa bà tó máa bà tó máa bà tó máa bà bá pátákì ogún ọdún ẹ̀ẹ́dì ẹ̀gbọ́ ìlú ẹ̀sìn ọlọ́wà. àmì kéèsì bẹ́ẹ̀ ọ̀rẹ́ ìgbésẹ̀ ìṣẹ́fà náà láwọn ọdún kan báyìí náà láwọn náà fà báwọn ṣe ń wò ní ìdúró fọ́ọ̀mù bí eré bí àwàdà ẹ̀ẹ́dì olùsáàdì bí eré bí àwàdà ni oníjẹ́rẹ̀ àwọn ènìyàn ń jẹun. òkúrò tó lọ́nà nígbà àti ìgbà wọn lọ́wọ́. تعاونوا على البر والتقوى èyí kò sí pé sípà máa lọ́wọ́ o ìlú wa dá o nípa jẹ́ lọ́wọ́ wa inú kọ́ báyìí mo fẹ́ wá gbé wẹ̀ lọ́wọ́ wọ́n wá sípà ṣe ni pé bóyá èmi ọ ń súnà lèmi ọ̀rọ̀ tó gbé nàìjíríà lè ẹ̀lẹ́gbẹ́ báyìí lọ́wọ́ hàn-hàn nǹkan ìsìláàmù ní tó bá ní kọ́ lè fi sọ́pọ́ọ̀tì wọn lé ẹnu fún ọ̀sẹ̀ yìí ìrọ́ sọ́pọ́ọ̀tì bẹ́ẹ̀ o ìrọ́ sọ́pọ́ọ̀tì bẹ́ẹ̀ o àwọn ẹnu alábíwá tọ́wà ẹ máa ra ẹ lọ́wọ́ ní dáadáa àti ọ̀wà àwọn tí wọ́n gbé àwọn tó gbé omi sí àwọn tó sì fi ẹ̀sìn lórí. wọ́n ní sísun wọn fún wa ní sísì wọ́n sọ̀kọ́ fún wa wọ́n sọ̀kọ́ fún wa díẹ̀ díẹ̀ dẹ́ta aṣọ báyìí lọ́wọ́ mi ràn án láti lẹ̀ lọ́wọ́ mi ṣe lọ́wọ́ صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم Thank you.